باب التحام بين الشاعرين منافقين وأخذ العلوم في بعض ما يقول بعض إذا يقول بعض من الأمر ومن يشفي عليهما بما بالروح gbogbo ara ẹni máa nígbà ẹni ṣe lórí dáadáa lórí dáadáa tó ń bá jù. ẹlẹ́yìn pé ẹlẹ́yìn kàkà náà wọ́n ní àtàkà bú bẹ́ẹ̀ náà láwọn ènìyàn ọ̀gbẹ́ náà. sọ̀rọ̀ kí ìgbà rẹ̀ àti olùpàá ìmọ̀ àti ẹgbẹ́ sí àti ẹ̀kọ́. jẹ̀mọ́ àjọṣepọ̀ láàrin. irú àjọṣepọ̀ tó wà láàrin wọn bó ṣe pàtàkì tó àwọn náà ní ní pàtàkì lọ́wọ́. kọ́nà kọ́ wa ẹ̀ lórí rẹ̀ kọjá ní ọ̀kan àwọn ọ̀rọ̀ kò sọ̀rọ̀. kọ́nà kọ́ wa ẹ̀ lórí باب الأمة الإمام البخاري رحمه الله تعالى أعطاه مديره عن ابن أدى باب الحديث للتعوال حديث على قبر حديث وعبد الله بن عمرو بن العاص àní ìgbà àìsí ìwìlẹ̀ sọ̀rọ̀ nípa nítorí pé àbí ìdìbò lára mo bá gbọ́ bí ẹni tó tẹ̀lé ìyẹn àkàyè àbọ̀rọ̀ díẹ̀ nípa tó ikú tó wá tẹ̀lé. àánú ẹ̀ka ọ̀hún náà ka àdìgbò ọ̀hún ní bá wù yí àdìgbò ẹ̀ ló ń gbà ká bá wù àdìgbò ọ̀hún. nígbà tá a bá dé yẹ àmà sọ̀rọ̀ yìí jẹ́rìndẹ́rẹ́ àtẹ̀kọ́ wù باب الألفة وفيها يستطيع ويستطيع باب الألفة لا بأس عليه سواء سبحان sókí wọn tí bá ti fẹ́ kọ́ wa òun yà ẹ́ sì máa nínú àwọn bàbá jíjẹ́ kí ọ̀kan ọ̀sọ̀kan àyèmọ̀wádìí ìlú ìyá rẹ̀ wọ́n wá mú الإمام البخاري رحمه الله تعالى هو مؤخره ولقد عبد الله بن عباس رضي الله تعالى عنهما ولا عبد الله بن عباس رضي الله تعالى عنهما النعم تكبر والرحم ترفع ولم نرى مثل تقارب القلوب شيء أمكن فيما سمع فيما بيك tàbí fẹ́ẹ́ kó sọ̀nà papọ̀ fẹ́ẹ́ kó bí ìfẹ́ òní àwọn ọ̀rọ̀ àwọn ìsàmì ìpàdé. nínú àwọn àgbà tí máa sọ̀nà kí máa dé ìfẹ́ òun ní kéèyàn máa fi yẹra fún ẹ síbẹ̀ lẹ́yìn ọ̀pọ̀ ìyá ẹ̀ kan wà wọn náà wọlé lórí mọ̀ ń fún ní tó bá fẹ́ mo kọ́ lẹ́nu tàbí mo fún ní ibi ní mi mọ̀ ń sọ lẹ́kọ̀ọ́ nínú ìṣòro rẹ̀. irú nǹkan yìí kọ́ máa ń bí bí abẹ́lé ẹ̀rẹ̀ àwọn ọmọ àwọn àbí rẹ̀ làwọn àbẹ̀lẹ̀ àti ìdílé àti àti. فاستعبد قلوبهم فقال ما استعبد الإنسان قل من جاد بالمال ما لا ناقض صبغة إليه إنسان سبحان الله ما سجل كامل وانا وجدت يركنا وما نيته nítorí pé ìṣèdáadáa ima suami yang dia boleh masak. Sebenarnya, orang ni orang berima pak, orang berima suami. Kalau mesti dia masak join, dia sendiri jiwa. Ni dia aje yang lalu sudah boleh. Bukan ni sebiar. Sebenarnya, jauh jalan masuk majalah ni majalah. فليس أخذوا يا مكان ما قال الكرام وين أجر إبادين أبقى وصالة وين أبقى سمجا وصالة وصالة إذن وقال البحثين جدي أخينا أما بيه تبقى لا يبقى أما بيه كلفة الاجتماع والمواجهة تبقى لا يبقى يا ما بيه تبقى لا يبقى إدام شمع sọ́yìn. ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tí máa rí ìfẹ́ yìí èdè ilé ayé ó kù ẹ̀rọ ìdíje lọ́pọ̀lọpọ̀ àti ìdí. nínú pálá yẹn mi dé lọ́pọ̀lọpọ̀ ìgbà ìdí. ẹ̀ẹ́dì ẹ̀dùn ìṣòro mẹ́fẹ́ àwọn tóbìnrin ó sì máa gba owó ibi ibi lórí lọ́wọ́ rẹ̀ tó sì ń náà bẹ́ẹ̀ náà kódà ìjọ mi ọlọ́mọdé àti ìmọ̀ bí i. ọmọ mi ìgbẹ́tọ́ bí i ọmọ anáwó nínú ojú ìfẹ́ràn. àbúrò mi ìgbẹ́tẹ́ bí ọmọ anáwó nínú ojú ìfẹ́ràn. ẹ̀gbọ́n mi ìgbẹ́tọ́ bí ọmọ anáwó nínú ojú ìfẹ́ràn. mo gbọ́dọ̀ kan láti ṣe ìfẹ́ púpọ̀ ẹnì kan wọ́n fi lé ìbéèrè kan. wípé ẹni tó bá lòdì àwọn wà á dáadáa ṣé òun lè dada máa ti dáadáa fáwọn ọmọ ìṣẹ̀lẹ̀ àkọọlá afáàyàn wa ń bọrọ kọ O ó ní ẹnì kan òbí ọmọdé wa kọ́lé ọmọdé kọ́lé ọmọdé kọ́lé wọ́n wá ń wọ́n wá ń bí ẹ pé ìdí àwọn yẹn ládùúgbò wa káwọn tó wa wọn wá ní owó ìṣèlú rẹ ìgbà tí wọn lé ọba ìwọ náà wọn sàdúrà ọkàn fún ẹkọ sọ̀rọ̀ máa ń sun ẹkún ẹkún yẹn pọ̀ àwọn yẹn fẹ́ẹ́ máa tẹ̀wọ̀n ní pàǹtí fún bàbá ẹkún kí làwọn máa ń tẹ̀ ẹkún àti ẹkún dùnú àwọn yẹn wọn á tún bàrà wípé ẹnu sunkún àwọn ẹ̀rẹ́ ní ilé tó sunkún ẹkún ayọ̀ ẹkún.

bọ́ọ̀lù ayé ti yí àdáhùn bọ́ọ̀lù ayé àgbọ̀rọ̀ ọ̀gá eléyìí tó ti fi ọ̀rọ̀ yóò lò lọ àbí òní ló lọ. nígbà òrìṣẹ́ lọ́jọ́ mi kọjá ní dáadáa púpọ̀ sáwọn ẹ̀dá wọ́n wọ́n ọjọ́ àpò ẹ̀ka nítorí ọjọ́ ọ̀hún láwọn ẹ̀dá. nínú pé bá a dín wọn bọ́ ọ̀tà ẹ̀ máa bọ́ wa ń ta. ẹ̀rá kùn ún ẹ̀rọ ní ìfẹ́ ìrìnàjò ìlú àti ìdí àwọn ẹni o ọ̀bẹ pa á ti kí àwọn ẹlẹ́sìn àti àlùwalá olóògbé rẹ̀ àti mẹ́rin ẹ̀jẹ̀ ní o. ọlọ́run bá tẹ̀ lé ní wa lókè lọ́pọ̀lọpọ̀ lọ́pàá sí ilẹ̀. ẹ ẹ gbọ́n tọ́lọ́ ọ̀rọ̀ wa tọ́lá yára tó sọ fún àdìbò Muhammad sọ̀rọ̀ wa wà ní. nínú ìyá lóbi ọlọ́run hasbuka fọ́ wọ́n máa lè tábà áká nílẹ̀. ọlọ́run ọba tọ́lá yára tó wá ń sọ àwọn ara. ìdẹ̀ra tó ṣe fáwọn ó ní ara tó ń ṣe fáwọn ẹni pé àwọn olùgbàdùn ní wọn bẹ ní ẹ̀mí rẹ̀ yìí wà á ní lakọ àbáyé nà kò lò òun ló ń ẹ̀mí wọn jọ tẹ́lẹ̀ wọn papọ̀ fi ọba ọba ọ̀rọ̀ tó ọwọ́ aná lórí wọn má àìsàkùsà lórí ó nílé fún ẹ̀mí wọn wá. wẹ́rẹ́ àti nàlọ́ àìsàkùsà yìí ló jẹ́ pé jọ́ mi bọ̀ pé kí n lágbájá ní lára lágbájá kí ni ń wù lára rẹ̀ kí ni ń jọ́ lórí lára rẹ̀ yóò sì ní lára ìfúnra lábàápọ̀ ẹ̀wà ló wọlé ẹ̀mí wọn. nípa òṣèlú bẹ́ẹ̀ ọ̀rẹ́ ní sáà bá kéèyàn. bí máa ṣe dáadáa sáwọn èèyàn òun ni yóò mú kí ẹ̀mí wọn súnmọ́ra wọn òun ní máa bí rẹ̀ wà lọ́wọ́ ní ẹgbẹ́ ìbàdí àjọṣọ pé ìṣèlú ẹ̀kọ́ síbẹ̀ nàbí bẹ́ẹ̀ kọ́ lẹ́sìn ìbàdí ayé àlùfáà yìí náà tó wà bí kódà kọ́ ọ náà lórí omi bẹ́ẹ̀ lórí ìbẹ̀dí wọn lórí ìwà mọ̀ ní gbàgbọ́n ó ní àìní àmì ìlera tó ti fà àwọn èèyàn máa ń ṣàyẹ̀wò rẹ̀ bó ṣe wulẹ̀ sí ìlera àárọ̀ ọkọ̀ tó lórí àwọn èèyàn wọ́n lè ṣàyẹ̀wò ọmọ ìyá ní màá ní mọ wọn fi máa yàtọ̀ lọ́wọ́ tó lè. Màmá ni, ó ní kọ́ bóyá ní kápá tọ́wá fẹ́ lu nǹkan tí òbí ta àdúgbò lórí ṣùgbọ́n wá kọ́ ní ojúmọ̀ máa ń kọ́ ní ojúmọ̀ máa ń kọ́ nígbà tó máa ṣe tán tọ́wọ́ rẹ̀ mà lẹ́mí lọ́kọ̀ yẹn. ara mi lọ́kọ̀ tẹ̀ ṣẹ́ra dàrú. ṣíṣe dáadáa sáwọn èèyàn ṣíṣe dáadáa lọ́wọ́ bá tilẹ̀ máa bá lọ́wọ́ mi. anábà mọ̀tàmọ̀ sọ́ọ́lá alẹ́ wa lọ́sọ̀lá nígbà tó fi ṣe wá àdúgbò àwọn oníkàtọ̀ dákọ̀lá ní obìnrin ẹnu máa ti sàárà ẹnu máa ti sàárà àkọ́kọ́ torí mo rí bẹ́ẹ̀ pọ̀ nínú náà. a alásọ̀rọ̀ ayé wọn ẹbí jẹ́rú mi nínú wa pọ̀ nínú náà ó ní ní kókó ìlé nínà kókó wọn lọ pọ̀ kókó ní èdè lárúbáwá àyìnbàgbọ́ nínú ajẹ́rẹ̀ tètè ní àlàkó ìtètè. àwọn sọ àbẹ̀rẹ̀ ẹ̀ fún màmìlá tí wọ́n ń ta ìgbàgbọ́ sọ́lọ̀ يا يتقون العشير ما ما سيبوا لتقوى جبل عليك والسيئة كل سيئة موري pàápàá sí ọkọ tó bẹ̀rẹ̀ wọn ní kò sí tó wọn ní wọn ṣe fún wa wọn máa kílè ní bí ẹni tí àwọn ẹlẹ́tọ̀ọ́ ti dúdú ẹ̀ bọ́lá bá kí ọ ní tọ́ba ahụ fún amọ́tò bómi tí wọn náà bá ní ìdí wọn ń lò bóyá ọlọ́run ń wọ láti ọ̀rọ̀ amọ́tò fún ìwọ wá ní bí ìlú ń yóò padà gba ìlú náà. àyíwá bí òun ti ṣe kọ́kọ́ lójú lórí eléyìí náà ní òun bọ́ọ̀ lọ́wọ́ tó ọkọ ní fún akọ ọba ilé wọn méjì ó lè ní tó ọkọ fún òun ní sùgbẹ́ ó bẹ máa sọ bí lọ́wọ́ sọgbẹ́ lórí kọ́ bẹ́ẹ̀ bí àwọn ìṣọ́ rẹ̀ ni ọba àmàlà náà ìpọ̀ bẹ́ẹ̀ àwọn mi lẹ́lẹ́ ẹgbẹ̀rún tó ti bẹ́ẹ̀ bá mi yọ yóò ti náà mọ ìwé ní orí yóò ti ṣe àmọ́ lè sọ bó bá ti bẹ́ẹ̀ àwọn mi báyìí ìyàwó ní ìyàwó ní ìyàwó ọ̀gá ni wọ́n.

tẹ ni wọn ti máa ń sọ èmi gan ọgbàgbà àtijọ́ tèmi gan ní tẹ̀lé tó sọ yìí pé wọn á ní tí ń sùn nítorí lè mú lọ tó mú àtìgbà bọ́ ọmọ òdò máa ìjọba tó bá tó tó tó kan bàbá òun báyìí ní tí ń sùn wọn pa àìsàn tí ń sùn àdúgbò ọmọ òun máa lọ. nílẹ̀ Yorùbá yìí náà tẹ̀lé àná àdéhùn mẹ́ta yóò ti yẹ. ṣé ìlera bàbá lórí ẹ̀ kọ́sà ìmọ̀rẹ̀ rẹ̀ lẹ́sẹ̀ wá wo yẹn tó dáadáa láyé tí ò mọ̀ ọmọ tí ò ti sábà ti mọ̀ ọmọ kò wá sí kan báyìí tí a mú sábà ọ̀fẹ́ ní ṣe dára ní náwó ní ṣe dáadáa sáwọn yẹn tó bá rò pé látara abẹ ọkàn àti àti wọn wà wà láàyè wọ́n ti ní sábà tí lẹ́yìn èyí ti bọ̀. àbúrò ẹ̀wà tí mo bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ nàìjíríà káàkiri ti gbọ́ sáǹkà nínú rọ̀ ìwé rìn ẹ̀yìn ojú ma fún yàrá tó ń sọ kó pa kúrẹ̀. tẹ́lẹ̀ ní wà lágbára ọlọ́run àti ìlera abdullahi máa bá fún un lọ́dún aláwọ̀ ó ní ìlú tí pé a ah, àwọn èsì ìbí wa ṣeré a wọn fẹ́ ara ọmọ ọdún táyé sáyẹn ní wọn ẹ̀ka ni ya wọn ẹ ebe àwọn ọmọ àyà mi ìbẹ̀ tó ṣe wípé ilé àbẹ̀sí ni wọn ò lò fà síbẹ̀ náà ẹgbẹ̀ kọ lóbi ń wa àrùwọ́ sí mi tó fà kó dà àmì ti

kàkà kí wọ́n bá ti wá ìkàkà lọ́dọ̀ bọ̀dá wọn àbí wọ́n bá ní bọ̀dá ìyàwó rẹ̀ wọ́n mọ̀ sọ fún ìyàwó rẹ̀ ní mọ̀ mọ̀ sọ́nà ọ̀rọ̀ nàbáyé bá bọ̀dá ń sọ̀rọ̀ síbẹ̀ ní ayé ẹ̀kọ́ ní ọ̀rọ̀ rẹ̀ àwọn ìbá àwọn ìbá máa ti bá sọ̀rọ̀ wá àbá yìí. ìyàwó wọn mọ̀ wá yàgàtà wọn àpò bẹ́ẹ̀ wọ́n kò bọ̀dá wọn àpò bẹ́ẹ̀ wọ́n ti sọ̀rọ̀ ìyọ́n àwọn ìpìyàwó tó ní ẹ̀mọ́ ọ̀rọ̀ ní ọ̀dún ọ̀pẹ nílẹ̀ kọ̀ọ̀kan màá bá yín ṣiṣẹ́ yín. kọjá ìjọ mi bàbá ẹ lómi ò tó béèrè nǹkan lọ́wọ́ ọmọ tó bí ìyàwó ẹ̀ lọ́dọ̀ ọ̀gá wa ń bọ̀kọ̀ ẹ̀ sọ̀rọ̀ dáadáa. ṣé bẹ́ẹ̀ náà ilé ẹ̀kọ́ ẹ̀ dá mi lọ́rùn ilé ayé náà tó jẹ́ ọlọ́run ti wà bẹ́ẹ̀ wà rọ́ọ̀ṣì àkùbí ìbí àpapọ̀ ìbísowó àpọ̀ àwọn èèyàn máa dá níbẹ̀ náà ibẹ̀ kọ́ àwọn ìjà tí ò ká ní ọ̀rọ̀ àwọn ìbọ̀sọ̀ wà ìkẹ̀kẹ̀ tó lè bí ìsopọ̀ tó lè bí àwọn ènìyàn wọ́n wà papọ̀ tó tó tẹ̀lé wọn sísúnmọ́ra àwọn tí ẹ̀mí ọ̀pá ti àmì òun ló dá ìmọ̀ lórí fara rẹ̀. nígbà ẹ̀mí bá ti kọ̀ yìí sẹ́mi gbogbo kí ló ti fà àwọn akọ̀kọ̀ yìí pé ó lè bí má lè mo rò mi Pẹ̀lú pé nínú àwọn àkọ́ọ́nù láti ní. àwọn akọ́nà pé a ní ẹni síbi gbọdọ̀ àwọn akọ̀ káàkiri àtàrà wa sóbẹ̀ náà ẹ̀dẹ̀ mọ̀ ṣùgbọ́n tí ìfẹ́ bá ti wà pàpọ̀ lọ kò ń lọ náà ẹ̀dẹ̀ mọ̀ Yorùbá ní ká àbá fẹ́ ọ̀nùyẹ rẹ̀ lọ́sẹ̀ sóbẹ̀ náà ẹ̀dẹ̀ mọ̀ ìgbà tó ní bẹ̀rẹ̀ nílẹ̀ ìwé ní sẹ̀rẹ̀ sẹ̀rẹ̀ sẹ̀ tó bá ti gbé lóòótọ́ lọ fẹ́ràn bí kí ẹ̀mí ó súnmọ́ tí ẹ̀mí bá ti súnmọ́ra wọn tí ìfẹ́ bá ti wà kò ní sí ìjẹta sáàjò nígbà látara bẹ́ẹ̀ àjọṣepọ̀ tó gbúmọ́ wọn wà ìjọba bá ní ìjẹra láwọn ìṣẹ̀gùn làwọn àìmọ́ ní ìjẹra ẹ̀jẹ̀ nígbà ńlákọ̀wé ẹ̀ tí ń bẹ̀rẹ̀ àti òṣìṣẹ́ ẹ̀ nígbà láwọn alámọ̀dà quindi quando ti rí pé ayé ìgbẹ́ náà ló ti gbẹ́jọ́ ọjọ́ àwọn ìdí ní máa lọ gbẹ́jọ́ náà. Bàbá ọ̀rọ̀ sọ̀rọ̀ kí èrè sùnmọ́. Irú àwọn nǹkan wọ̀nyí òun ló sọ̀rọ̀ láwùjọ ìsinmi tó ní. Ẹni tí ẹ lọ́dọ̀ bí ẹ̀rọ bí náà méjì ní ìpè tó ní máa ní ìpè. Wọ́n yà fẹ́ è lórí ẹ̀yẹ́ ìtìlẹ̀ ìrànlọ́dà nínú ìgbà máa àbúrò mi onímọ̀ fẹ́ràn ṣùgbọ́n wà lọ bẹ̀. bí ẹni pé wọn lọ́jọ́ pé wọ́n máa nígbà ìjọba gbogbo dáadáa tó bá wù ẹ̀ tó máa ṣe yìí asáńkọ́ ọ̀gá ṣẹ̀ kò lè kò lè fún mọ́. síbẹ̀ náà ilẹ̀ pẹ̀lú pé ẹ̀mí òṣùmọ̀. àwọn ẹlòmíì wá ń bẹ tó ṣe wípé

فتخشى في مطعم وليه بما عرفنا فيها وليه وسام هذا حتى يكون ورد أتباع أكثر أبعاد إبليس الأمر nígbà tó bá jẹ́ bí bá ní kú ní ẹ̀kọ́ ìṣìlá nígbà tó bá jẹ́ bí ṣe ti ẹ̀kú ìṣèlú nígbà tó bá ti yọ jẹ́ wípé náà ìgbọ́dọ̀ ní àti ìpàwọ̀ ìgbàsá ti sálámù ìgbà tó bá ti dìbò ẹni tí wọn bá ní sálámù ẹ̀dá sí ẹ̀rẹ̀ tó rẹ̀ jẹ́ aláàmì sí ẹ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n sọ̀rọ̀ lẹ́yìn wọn mú ìjọba tó ń bẹ̀rẹ̀ ọlọ́run bá lọ́nà wọ́n ní ya wọ́n á ní ìlú ìlú wà á ní ẹ̀ka pé rárá ìṣàkóso ẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ka pé ìṣàkóso ẹ̀ àwọn ọmọ ya wọ́n gbé inú bíi bí ó lè ta káfí inú ilé ìṣẹ̀lẹ̀ wà ká ìmáàmù ọ̀gbẹ́. ọmọ àyà kan ó wá ní ìṣẹ̀tí máa ń ṣe tí máa ń rẹ̀ ló bá gbé ewu àbí lọ́wọ́ rẹ̀ apáàgbé ní táyà tó wà lọ́wọ́. ìgbà tó ní báyìí kí làwọn ẹ̀sìn wọn mú ẹ̀sìn gbọ́dọ̀ tó wà bẹ́ẹ̀ aláǹdí kí làwọn ẹ̀sìn wọn bá táyà lọ́wọ́ àwọn ọmọ àgbà ẹbí ẹ̀rọ náà ni wọ́n wà wọ́n lọ sí àwọn bíyà. wọ́n yóò àti ṣe àtàlẹ́ láti ṣe kíni wọ́n ní bí ẹ̀kú wà látàlẹ́ ọ̀sẹ̀ lọ sí ní báyìí. ìyẹ̀wò wọn náà ti di ọ̀gá mi dà. sẹ́nu wọn wá di ọ̀gá mi. ìjẹ́ ìsìnkú kò sí bàbá. ìjẹ́ wípé orísun náà àti ẹ̀yọ́ náà.

ó kó owó lórí tí ò ní ìmọ̀ àmì ẹ̀sìn wọ́n pa ní. ọmọ ẹlẹ́yìn ẹ̀rí pẹ̀lú nísìbá lòmí àgbára lọ́ba di ọjọ́ pẹ̀lú nísìbá di ju nísìbá ti lọ àwọn ìjọ ní agbára ní tó láti wẹ̀ ẹ́ wọn fún nígbà mú ìtọ́ níbi ní ìjọba ṣẹlẹ̀ ní ọjọ́ tó ní ọmọ ìyá tó Ah, àwọn ọ̀yá wa àtọ́wọ̀n ẹ̀lẹ́gbẹ̀ ní àwọn ọ̀yá wọn gbà pé kí ẹ̀mí sí ìlú ọ̀yá mọ́lẹ̀ bí wà lóde ọ̀yá wọn ọ̀yá àwọn ọ̀yá àwọn ọ̀yá rẹ̀ sá ọlọ́run ní ìjà láwọn sọ̀rọ̀ pé mùsùlùmí sí mùsùlùmí dàbí ìdílé máa sẹ́gbẹ́ àdúgbò àdúgbò bá kọ́. Sábà kan rẹ̀ sẹ́gbẹ́ yọ̀lẹ̀ máa pàtẹ́jì ní débi wípéwò ẹ̀ńtọ́ bá ojú wọn yóò bá mú. Sítáyé ti dé ní tẹ́lẹ̀ ní. Nínú táwọn yẹn ti sọ dáwà ẹ̀ ìdáwà tí yẹn máa tètè sọ́dọ̀ ara rẹ̀. Àdáwọ̀ tó tóbi. Dáwà ẹ̀sìn ní abẹ́ ẹ̀sìn àwọn ẹ̀sìn tó sọ̀rọ̀ ara rẹ̀. sọ́nà ọrụ ẹ̀jẹ̀ rẹ̀ kọ́ta. ẹ dákun àwọn mùsùlùmí nínú ibi tí agbára mùsùlùmí wà tí ọ̀rọ̀ òde gbọ́dọ̀ sọnù mọ́ wa lọ́wọ́ wọn ní pé ẹ̀mí wa ọkàn wa a rí tó bá mùsùlùmí sí ọmọ wa ni tó bá tọ́bọ́ wá ní àwọn agi tó sí àwọ̀ àjọbẹ̀ ńlẹ̀ ọlọ́dọ̀ tó na náà kọ́ wá ní àkọ́lá náà. tàbí débi pé ẹni yóò ní ilé arábìnrin kí àgbàlá fi eléyìí ṣe àti ẹ máa ń mọ̀ bàlẹ́ ìwà àgbàlá ọgbọ́dọ̀ ní àmùsùlùmí débi ilé kọ́ ọmọ àwọn abúrò rẹ̀ ní ṣe mẹ́sìn àwọn abúrò tó lè kó bá ọ̀la ẹ̀kọ́ wá ní òṣìṣọ́ sọ kọ́lá tí ó máa bóyá. ṣùgbọ́n ọgbọ́dọ̀ ní orí pé kọ́ ọmọ bá ìdí ẹni ní ìmùsùlùmí ní ọ̀la lọ́wọ́ kí ni a máa bá mùsùlùmí lò bí ẹni ní kìkì mùsùlùmí. kálíkàrà odò kálíkàrà odò àti àti ẹ odò àti tí mo láyé ẹ odò mú. kọ́wá jẹ́ pé ìlú àti ṣe kálíkàrà tàbá ní olùsìlámù bá tọ́lá ní wọ́n ti rẹ̀ bí àwọn wọn jù nínú ẹlẹ́sìn àwọn tí ìṣe ìṣúná àwọn ìṣe síbẹ̀ náà yọ ṣùgbọ́n tó bá di ìṣúná pa ìyá àwọn ìṣòfin ìfọ́sọ̀ wọ́n ní bọ́ọ̀lù ìbílẹ̀ ilé ìgbòho bí ara ti wà ara wọn kódà láàrin ara wọn ilẹ̀ akọ̀ ara rẹ̀ ìdí ìgbà wọn àti ẹ̀wọ̀n tó máa kọ̀ sí orí ojú ọ̀nà nígbà táwọn ọmọ ìgbẹ́ láàrin ara wọn náà ṣùgbọ́n síbẹ̀ tí Ẹ̀ẹ́dẹ̀ ṣe rí ilé ní abẹ́ àwọn àgbà yìí ló ní àtúntò rẹ̀ tó ń da ọ̀pọ̀lọpọ̀ àṣẹ. Ìjìyà ìjìyà ṣe ìjìyà àwọn ọmọ àgbà àbẹ. Àwọn ọmọ ní dọ̀tí wọ́n lọ sí àjọ àwọn ọmọ. Ìṣòro sùn fi. Ìṣòro sùn fi. Ìṣòro sùn fi wá lọ. wọ́n wá ń padà bọ̀ wọ́n wá gba ìlú bí ó ṣe ń gbé àwọn akúṣẹ́ ìṣòro ilé ìjẹ̀kọ̀. wọ́n ti àwọn wọ́n kọ́kọ́ pa gbogbo pípa nàìjíríà ti ń gbé ìkóso ìjẹta tó ń sọ àwọn wọ́n á gbé ní ìsìn ẹni wọ́n pa àwọn kan ní bíléèkì kan bọ́ wọn ò sọ wípé àwọn ọmọdé ni wọ́n pa àbáwọ̀ nítorí pé gbogbo àwọn tó jẹ́ àtẹ̀lé àwọn tó darí àwọn ọmọdé tó bá ṣe mùsùlùmí lọ́wọ́ àwọn akẹ́kẹ́ ní ìlú náà lè ṣe ọdún tó bá kọ́ lórí ọdún yìí lọ. mùsùlùmí kan wọ́n kí wọ́n wá lọ pa iṣẹ́ ìpè kò sí òye tí ó di nínú òwe nàìjíríà gbọ́dọ̀ tó ti ní ìnáwó sílẹ̀ lọ́pàá àwọn síbẹ̀ nàìjíríà lọ́rùn rẹ̀ lọ́pọ̀ sọ́nà tí ẹ ní ìgbà tó lọ sọ̀rọ̀ láàárọ̀ àwọn olùkókó náà lọ́ọ́ yẹ kí àwọn ìyáfẹ́ sí ẹ̀ náà wà sí náà ló ṣe. wọ́n ń ṣe rọ́pò tó máa ń ìyàwó kan wọn á ṣe ilé ẹ̀sìn yìí wọn. ìmọ̀kúra àtọ́kà ní ọgbà yẹn. yẹ́rà oṣù pàtàkì tá a lè ṣe ìsìláàmù má àyàwó pàtàkì àtẹ́bí sọ̀rọ̀ àwọn ọ̀sán àtàwọn àlẹ́. ẹni ọba jọ wọn là á kọ́ sí i. kìí ṣe kó bẹ̀rẹ̀ láàkọ̀ọ́sì àkọ́sì ìṣesí rẹ̀ tó bá ti wọn. ìmọ̀kúra àtọ́kà yìí ọlọ́run wọ ẹ̀rọ ìgbọ̀nsẹ̀ kan. sọ́yì ìyẹn ló máa fi ọ̀dọ́ máa bá ìrọ̀lẹ́ ọ̀gá láàyè ìwà lámúná lọ ààrẹ ìfẹ̀fẹ̀. tó ṣe rí pé òun ò ní ìlà bíi ìtàkọ́rọ̀lù àtìkò bíi kí ọ̀gá ó sì máa wà. ilé ìjọ ẹgbẹ́ tọ́lọ̀ ọba ní ìwà ọ̀sùn yíyá ń ṣe lórí ìlú لا يعلم به لا يعلم محمد صلى الله عليه وسلم احنا دعني سليم الكفار لبنا عن المرأة ودعوة ولا تفعل محمد صلى الله عليه وسلم ومن أنه يوم يوم الظهر jáde rẹ̀ lọ a ní ìfọ̀rọ̀ ara wa. a ń sọ lára yẹ wá lẹ́sọ̀ náà àpẹẹrẹ àgbà àpẹẹrẹ wa. a ń sọ lára yẹ wá lẹ́sọ̀ náà ti dé ewu. ọ̀sán pẹ̀lẹ́ náà ti ní lẹ́tà tó ọkọ lẹ́tà ti dé wa. ó sì yẹ ní ọ̀rọ̀ wa pẹ́lẹ́pẹ́lẹ́ ní má jáde ìgbéláyé sọ̀rọ̀ wa. nípa torí kó wọ́n ti kẹ̀kọ́ ti bàbá àti ìyẹn. Lọ́sẹ̀ ní màá kí wọ́n sọ́ra máa yọ ọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn ìyàwó yìí ṣe àdé máa bẹ láì láti ní ah, àwọn sọ́ba jẹ́ àlọ́ ìṣe. Ọ̀rọ̀ mi ra ọ̀ wá sí láti láàpá àbúlé. Àwọn ọ̀rọ̀ yìí lọ́sẹ̀ lọ́rọ̀ ṣàlàyé wọ́n á mọ̀ wípé à ìwé àdánwò ìwé rẹ̀. gbogbo àwọn ìdí rẹ̀ tí wọ́n fi àwọn ọkọ̀ tí wọ́n ti yá bẹ́ẹ̀ ní gbogbo àwọn ẹ̀mí náà ti mú ara àwọn àtìkú tó kù láti àwọn ilé ìlú àwọn ní mo fẹ́ tó lè ní nígbà tí sí wọn pa àwọn mùsùlùmí níbi pé nínú àwọn tàbí àwọn abẹ́rẹ́ tàbí wọ́n pa ṣe ọkụ ọkọ̀ tàbí. Débi wípé ikú yẹn pọ̀ síbi wípé ọ̀pọ̀lọpọ̀ náà fún wa á kọ̀ á lò nígbà náà lọ́wọ́ yẹn. àwọn nígbà tó di pé ogun yẹn lé ìran pàṣẹ wọn fún àwọn náà ló wà tó ọmọdé tẹ̀lé wọn àwọn ọ̀rọ̀ àwọn àti ọ̀rọ̀ ó wá kú bó la mùsùlùmí àwọn mùsùlùmí náà láyà àwọn ọmọdé. torí pé ọkùnrin kan náà ni wọn bí ọkùnrin sẹ́nu kí ẹ bá kọ́ ní ọ̀gọ̀rọ̀ èèyàn tó ti múlẹ̀ lọ ẹ̀yẹ tí ẹ̀rọ máa tó lè ṣe ní wọ́n náà ẹ̀rọ papọ̀ ẹ̀rọ náà náà pààrọ̀ lọ́wọ́ àṣẹ ní ti ẹ̀ṣẹ́ ti máa ń gbà bí sọ́dọ̀ wọn táwọn àkàmọ̀ àkàmọ̀ àkàmọ̀ rẹ̀ bá ń kúta ní lọ́sìn ni wọ́n ń da gbogbo èkó ọlọ́run kò fẹ́ mi lọ́wọ́. gbẹ̀yẹ́ ti fọ ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́yìn níṣẹ́ ìgbẹ̀yẹ́ ó kó jẹ́ tó ní ìrísí kó láti láwùjọ àgbà mi lọ wà. tòlẹ́ yìí rẹ̀ ni wọ́n rọ̀ lẹ́kọ̀ọ́ àìsàn àwọn ọ̀rọ̀ ìgbé wa àwọn ọ̀rọ̀ ìṣòro àti ìbẹ̀rẹ̀ mi wọn tó kó ogun yìí lọ́pọ̀. tá a bá sọ àwọn ọ̀rọ̀ àìsàn tí ọ̀rọ̀ rẹ̀ ní kọ́pì rẹ̀ bá a kọ́ lẹ̀ táwọn èèyàn lè gbé bẹ́ẹ̀ ní ló lẹ́nu káàkiri kọ́pì rẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n bẹ lórí wọn àìmọye wọn ti kókó lọ́wọ́ àtọ́run àwọn táwọn ikú bá ilé kú ráyò ní ọwọ́ ẹ̀kọ́ nítorí pa ni wọn fi lẹ́yìn ní ìgbà ìwọ́ wà lára tí wọ́n kọ wá lẹ́yìn àti ọ̀kan wà níta tí ó lè jẹ́ òṣìṣẹ́ àti ìdílé àwọn bá sí kùránì sí ẹgbẹ́ mọ̀sùlùmí kùránì sí ẹgbẹ́ ìjọba ìgbà kan tó ń kọ́ sí ọkọ̀ bọ́lí. Ìjọ parí. Bí mo fẹ́ lò rẹ̀ ní pé àwọn mùsùlùmí àbùká àti bàbá ọgbọ́n náà lò fẹ́ẹ́ sọ̀rọ̀ àwọn. Ṣé wàá ní àbọ̀rọ̀ ìṣòro ìdàgbàsókè àbùká àti bàbá ọgbọ́n náà lò fẹ́ẹ́ sọ̀rọ̀ àwọn láti gbé ọ̀dẹ̀ tí ẹ wà. Kí ọkọ gbà bọ́lọ̀ lára ìyàwó ẹ̀ kí ìyàwó gbà bọ́lọ̀ lára ọkọ ẹ̀ kí ẹ jẹ́ kí ọkùnrin àwọn wà ní ìdáná. Wọ́n máa ń gbé ẹ̀ bá ń bá wa ọ̀dẹ̀ tí ó mọ̀ ẹ̀ bá rí ìyá ọ̀dẹ̀ tí ó mọ̀. Ọ̀dọ̀ ní wọ́n ti fẹ́ fọ́ ọ̀dẹ̀ ìyàwó fẹ́ fọ́. Ọ̀dọ̀ ní èrò ń ta lórí àwọn ọmọ àwọn ọmọ wa àwọn ẹni méjì àwọn ọmọ bàbá wọn àwọn ọmọ ìyá wọn tí wọ́n pọ̀lọpọ̀ léde ní ìṣà ìṣẹ́ ẹ̀ dáhùn. tí wọ́n bẹ̀rẹ̀ pọ̀lọpọ̀ léde ní ìṣà ìṣẹ́ ọ̀ tọ̀rọ̀ sá. ẹ yóò sì fi àtìṣẹ̀wọ̀ láàrin wọn bí ilé ẹ̀mí wọn àwọn ọ̀sùn ara ẹ wọ àwọn ará Afghanistan nígbà tí wọ́n ń ṣèjọba táwọn amẹ́ríkà yára ìwọ̀n láti orúkọ ọ̀sẹ̀ wọ́n ní wọn tó ìjọba wọ́n lè wọ́n dára ṣùgbọ́n lórí nǹkan tí wọ́n gbàgbọ́ wọn àpò òfin ìyá ni ẹ wá ìyá ogún ọdún ìṣèyà kékeré wọn olùkọ́ àwọn ìròyìn ìjẹ́ ọjà ìlú wọn lẹ̀ trillions of dollars ló ti lọ trillions of dollars ló ti lọ. yàrá ń tẹ́lẹ̀ ní ìwé àánú rẹ̀ lórí ọ̀lọ́ra ní òde nàìjíríà lẹ́yìn òye lẹ́yìn ọmọ ẹ̀kọ́ ọmọ yóò fi lọ́jọ́ olùkọ́ rẹ̀ tọ́lá àwọn ẹ̀rẹ́ ti rí wọ́n ti wà lórí ìtẹ́jú ọ̀rọ̀ àwọn òbí ẹ̀ wọn sì lè wọn sì bá dà wọn sì bá wọn sì bá ẹwọ ìyá mi lẹ tẹ́lẹ̀ tí a fẹ́ dà láwọn sí wa àwọn mi mú ẹ lẹ pírẹsidẹnti mú ọ lọ́wọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táyà èmi ó sòkò bẹ́ẹ̀ ni bá wà ló tẹ̀lé ọwọ́ lọ bá a lè lè yẹ pọ̀ àwọn yẹn ti la yẹ pọ̀ ìgbà bẹ́ẹ̀ bá ti la ọ̀dà àwọn ẹ̀yà wọn lọ lẹ́yìn máa sọ pé ọ̀rẹ́ bá ìgbà wọ́n ti bọ́ sí pẹ̀lẹ́sà omi tí wọ́n ti máa bẹ̀rẹ̀ lórí kọ̀ǹtò lọ. kìí ṣe pé bóyá sọ̀rọ̀ bá àwọn ilé ìgbà pẹ̀lẹ́ ìgbà ló kì í ti dùn ìgbẹ́ sọ̀kọ̀. nítorí bẹ́ẹ̀ ni òun ṣe àyànní ọ̀gá àwọn olóṣèlú máa ń ṣe. bí ìyá ẹ̀ ṣe tó gbogbo ọdún fún àkàdà lórí ẹ̀ wọ́n ti àkàdé òsì kàkà tó ń bẹ́ẹ̀ ayé yìí lọ rọ̀ ṣùgbọ́n ayé máa rọ̀ nígbà tó ní bàbá nígbà tó ní bàbá fi ọwọ́ wọ ọwọ́ kí á ní ìlú lẹ́ kí ọwọ́ ọmọ ọlọ́run náà ti lọ sí àsùn ní ẹ̀rọ nígbà náà àwọn mùsùlùmí kò ní dàrá àwọn ìlú nínú àwọn àkọlùsí ẹ̀kọ́ ẹ̀dá tó bá kánà mi láti lọ lórí ẹ̀yẹ́ sí àwọn àbúrò àwọn sọ̀rọ̀ àwọn àbúrò àwọn ọ̀sán وعليكم السلام ورحمة الله وبركاته نعم جزاكم الله خيرا وعنك وسلام يا الله يسامحي وقبول الناس آمين آمين الجنوب معك obìnrin ní ṣe ọpọlọ ṣé obìnrin ló ṣe ọpọlọ ẹ̀yọ sí ìgbẹ́ rẹ̀ ó lè lọ sí ìlú tí ọ̀rẹ́ ní ṣe ọpọlọwọ lè lọ sí hajj ó kò sí gbọ́dọ̀ hajj yẹ ìgbà tí ọkọ àti ẹ̀dá ọlọ́run fún wa ọ. السلام عليكم ورحمة الله وبركاته السلام مرسي يوما يوسف síwájú ìtura àgbà tó bá fẹ́ lọ́wọ́ sẹ́kọ̀ fúnmi. Èyí ọ̀ràn akọ ẹgbẹ́ mọ́tà Islam yóò wọ̀ sí ọ̀ràn yìí ẹjọ́ bẹ́ẹ̀ lọ sí aláwọ̀ ìwà náà ni ẹjọ́ bẹ́ẹ̀ lọ sí ẹ̀dínmà ìwà náà ni ẹjọ́ bẹ́ẹ̀ lọ ìwẹ́ ìfúnná ìwà náà ni ẹjọ́ tẹ̀sífà yìí ṣe ìlú làwọn bá a lè èmi ní ẹni tí ó bá tẹ́wọ̀ lọ́wọ́ náà ni gbogbo ìwé ọ̀rọ̀ tó bá nìyẹn ìlú agbára náà kò ní tu nínú ẹ̀kọ́ tó ní fún àwọn àti ìmúyàn àti ìmúyàn lókùn ìgbà tó bá ní lọ́kọ àtà ní ìjọ tó kà tó lọ́kọ rẹ̀ lẹ́jọ́ rẹ̀ lọ́kọ rẹ̀ lẹ́jọ́ rẹ̀ tó bá tó ìgbà náà wà ní ọ̀sẹ̀ káyọ̀ ìfà àti ẹ̀rẹ̀ yóò sọ òkú wọn ọlọ́run kọ́ àgbà rẹ̀ sí ìgbà náà. من قول نعم نعم نعم والذي ينزل واحد الشرعاء ويقع في أول ذلك لكم وعصم العودة أنه يجب أن يكون àwọn èèmù ọ̀gbẹ́sì fún wa lórí àwọn èèmù ìṣọ̀ kí ni ẹni ṣe táà ní wọ́n fi fún ma. àwọn akọ́bí yẹn ló ń ṣe báà ní ẹ̀ma wíwú ọkọ̀ ọ̀gá tó lè gbé bí yẹn lọ́dọ̀ ọ̀hún ẹ̀dí. ṣùgbọ́n bàbá ń bá ní ibẹ̀ òun ni pé yẹn ń bẹ̀rẹ̀ lọ. ṣùgbọ́n nínú àkọ́bí máa ń fà ọ̀nà ìṣèkéyàn bí yẹn ìdí yẹn bá mọ̀ pé bí wọ́n fún ẹ kéde yẹn bẹ́ẹ̀ ló ń láti máa ṣe láti máa ṣe ìmọ̀ ẹ̀ gbogbo nǹkan tí yẹn bá mọ̀ pé máa ń mú nǹkan tó tó bá bẹ̀rẹ̀ bá wọn kọ̀ ọ́ kí nǹkan báyìí ni máa ń mú ẹni báyìí ni nǹkan tó wà lọ́dà rẹ̀ bọ̀ tí yẹn bá fi ń yẹn tó àti máa ṣe tó lọ́dọ̀ nínú òun náà fi yẹn tó àti máa ṣe tó lọ́dọ̀ nínú tó wá ìjọ wa ní àdúgbò wọn fẹ́ máa ṣe ọ̀rọ̀ rẹ̀ wọn pàdé wa ni wọn máa kó ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ọlọ́run náà yóò bẹ̀rẹ̀ lọ́sàn án tí ó bẹ̀rẹ̀ lọ́sàn án. Mm-hmm. wọ́n ní àwọn tí wọ́n lọ́wọ́ àwọn ọ̀gá ẹ̀kọ́ lọ́wọ́ ìdójú omi ìrẹ̀lẹ̀ ọmọ lọ́wọ́ ìrẹ̀lẹ̀ ọmọ ìbílẹ̀ àbí sódà àbí ìjẹ̀rẹ̀. Ṣé wọ́n á bá àgbà wọn tí ẹ̀ṣẹ̀ yìí fún wọn àbí ìṣẹ̀? Ẹ̀dá ọ̀gbọ́n ọ̀gá àdìwà èyí ò jẹ́ ẹ̀ka nínú ọ̀gá ní ìdí àkọọ́lẹ̀ ìyẹn fún àṣẹ. Mo bá lóye pàápàá nígbà kan ìwà náà.

ṣùgbọ́n fífa ẹ̀rọ kan fi wọn bí ọ̀rọ̀ ìdílé bá wẹ̀ òsì. Ìròyìn ìtọ́jú ìlú ògùn ẹ̀sẹ̀ fún wa lórí. fatica, si non ha una vita, o si non ha bisogno. Amen.